ẹ̀yin náà kọ ilé eré ló yà sí ọlọ́run bá mi ṣe tèmi náà èmi náà máa rí ọkọ gidi lágbára náà. wọ́n á sọ fún ẹ̀sìn ni pé bọ́ síta mojú lọ sọ́jà wọ àwọn ọmọ èèyàn jàǹkànjàǹkàn àwọn ọmọ èèyàn gidi àwọn ọmọ important personality àwọn èèyàn tó tó tó ń mi ìlú yìí jìgìjìgìjìgìjìgì wọ́n bá kówó jẹ báwọn kó báwọn kó jẹ mi I don't care àní owó lẹ́yìn owó owó ló tún kàn. ti màmá mi ni. sinimá tí ó kéré tó ṣàprápra sinimá titun àṣẹ màmá lélẹ́yìí o ó lè jù ó lè kú Timolati international ti gbé jáde. ẹ lọ rà o. àṣẹ màmá tó ṣe é gbọ́ tí ò ṣe é gbà sinimá titun àṣẹ màmá lélẹ́yìí o bọ́lá ìdíje àwọn màmá nìyẹn sá. ṣé wo ni wà ní báńkì. Um, manager but èmi assistant manager. assistant manager assistant assistant tó wá assist manager wọ́n tẹ̀ fún manager báǹkì ni àánú àmà kọlọ́gbọ́n bó ṣe máa kówó jẹ. tíwọ́ àti ìyá ẹ tẹ bá ń fẹ́ owó ni mo lè fún yín láì jẹ́ pé ẹ fẹ́ mi. ṣe fún mọ́mì náà ti ẹ̀ rántí pé òkè ọmọ mi ló ń bá mi sọ̀rọ̀ yìí so àwọn ṣe introduction bẹ́ẹ̀ ni pé à ń ṣọ̀fọ̀. àṣírí ńlá tó farasin tí ò gbọ́dọ̀ tú láéláé. àṣẹ màmá àṣẹ oníkùmọ̀ gbáǹkọ́gbìn àṣẹ tó ga Nice Stilo direct yẹ. Starring Ibrahim Jata. Lọ́lá Ìdíje. Tokunbọ̀ ká. Kunde owó kò nírò. Kọ́lá Jẹ́yẹmí. Abisalabalogun. Bíọ́lá Adékúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun aṣẹ́ màmá.